ọmọ mi mo ríre o ẹni má ṣeré má ríre gbà o bẹ́ẹ̀ má dúpẹ́ àrí mi gbà o cause I wake up and bless mo dúpẹ́ folúwa no stress yìí o and I big up my chest as I make the money I invest the money o baba bless my hustle. Ah, no. Olúwa èmi náà fẹ́ bóbú. Cause Dangote still dey find him money. Me I want to make this money. mi go dey go go go go. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. bá torí igi gbòdì ó yẹ kó lè súná fún ni yá béèyàn bá sì ń rù ó yẹ kó mọ ohun tí ó fara ṣe kí ni kókó gbèsè tí baba ń jẹ tọmọ ò níṣẹ́ òní ẹ̀yáwó ọ̀la ẹ̀yáwó síbẹ̀síbẹ̀ náà àwọn géńdé tí wọ́n fẹ́ ṣiṣẹ́ ni wọ́n kúnlẹ̀ yìí láì rí nǹkan kan ṣe abalajọ tí kì í ṣe àwọn ọmọ tá a kọ̀ tá a kọ́ ni wọ́n ń gbé ilé tí a kọ́ ni wọ́n ń gbé ta etí aṣọ ò dọ́gba bá a bá pọ̀ jù báyìí lọ à tẹ̀síwájú ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta adéyínká adébìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà oníkànga ò wọ́n má ti ìdásọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn ìwé ìròyìn ọlọ́kan òjọ̀kan ló tẹ̀ wá lọ́wọ́ fún àgbéyẹ̀wò lówùrọ̀ ti òní lára ẹ̀ láti rí ìwé ìròyìn punch ìwé ìròyìn Vanguard ìwé ìròyìn Nation ìwé ìròyìn Daily náà ṣàyẹ̀wá sórí ètò tòní títí kan bàbá àbàdàn ìmàlẹ́ ń fàlàáfíà gbogbo wọn ni wọ́n péjú pésẹ̀ sórí ètò tòní àwọn àkọlé ọlọ́kan òòjọ̀kan ni wọ́n sì gbèrò gẹ́ngẹ́ èyí tí wọ́n ń pè ní wákà wákà wákà lójú àwọn ìwé ìròyìn náà lára àwọn àkọlé tí a bá pàdé lójú ìwé ìròyìn punch níbẹ̀ láti rí àkọlé kan wípé ìjọba yóò fi ọ̀rọ̀ lọ gbogbo àwọn èèyàn tó jẹ́ kó fi ọ̀rọ̀ lọ kó tó di pé yóò yọ owó ìrànlọ́wọ́ kò lórí epo ṣé ẹni mojú ògún nípa bìrìnrè iléeṣẹ́ elépo ilẹ̀ wa NNPC ni ó sọ ọ̀rọ̀ yìí kúlẹ̀kúlẹ̀ ń bọ̀ nínú ìwé ìròyìn Punch ìdí. E tí aláṣẹ fi gbọ́dọ̀ wá láti ẹkùn gúúsù gúúsù orílẹ̀-èdè yìí ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Edo ló sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ẹ̀ka ti ìpínlẹ̀ Edo ni wọ́n ti sọ pé ìdí tí aláṣẹ fi gbọ́dọ̀ wá láti ẹkùn gúúsù gúúsù kí ni ìdí náà ìwé ìròyìn Punch ni yóò padà wàá túṣu désàlẹ̀ kòkò nínú ìwé ìròyìn punch yìí náà láti rí àkọlé ìròyìn míì èyí tó ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọlọ́pàá ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn ajínigbé èyí tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Ọlábísí Ọ̀nàbànjẹ́ yunifásitì gbé àwọn ajínigbé pamọ́ béèrè owó náà ni wọ́n ti ní kí àwọn òbí àwọn ọmọ yìí kí kán lọ wá mílíọ̀nù àádọ́ta náírà wá ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá ti ń ṣiṣẹ́ tọ̀sọ́tòro láti rí i pé àwọn akẹ́kọ̀ọ́ náà wọ́n padà dé láàyè lábàbẹ̀ ṣé ohun tó bá jọun ni a fi ń wéhun ìjọba àpapọ̀ ti jẹ́wọ́ bí ó ṣe jẹ́ pé kò rọrùn tó láti jẹ́wọ́ ìjọba àpapọ̀ ti jẹ́wọ́ nípa sísọ fún àwọn òbí àti gbogbo ẹni tó bá létí láti gbọ́ ohun tí ẹ̀mí ń sọ pé ẹ jẹ́ kí a jẹ́ o ẹ jẹ́ ká fi ojú sọ́rí bíi ti alákàn kí a sì rí dájú wípé àárín mùtúmùtẹ́ síbi tí àwọn agbéni yóò ti jí ni gbé nítorí pé a lè nìkan dáàbò bo gbogbo ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn punch nínú ìwé ìròyìn punch yìí náà ni a ti rí àkọlé ìròyìn míì èyí tó jẹ́ kó di mímọ̀ wípé àwọn gómìnà ni wọ́n yóò ṣe ìpàdé lórí nǹkan méjì kí ni nǹkan méjì tó fẹ́ mú àwọn gómìnà ṣèpàdé ohun àkọ́kọ́ rèé wọ́n fẹ́ ṣèpàdé lórí ọ̀rọ̀ owó ìrànlọ́wọ́ tó wà lórí epo ohun kejì tó jẹ́ kókó ìpàdé tí wọ́n fẹ́ ṣe ni wípé ọ̀rọ̀ abẹ́rẹ́ àjẹsára wọ́n fẹ́ pẹ̀kẹ́ lù ú kí wọ́n sì fi ojú àgbà kí wọ́n fi wò ó ní ibi ìpàdé wọn náà ìwé ìròyìn punch ló kọ ìròyìn yẹn ìmàlẹ́ ń fàlàfíà bàbá àbàdàn ìwé ìròyìn Nigerian Tribune jẹ́ kó di mímọ̀ pẹ̀lú àkọlé kan tó mú wá wípé lórí ọ̀rọ̀ wákìlì iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ ti ń pè fún àwọn ẹ̀rí tó dájú èyí tí yóò fi fìdí ẹ̀ múlẹ̀ ìpè bí wọ́n ṣe pe wákìlì gan lórí ìwé ìròyìn Nigerian Tribune òun ló mú àkọlé yẹn nínú ìwé ìròyìn Nigerian Tribune yìí náà àní kó farabalẹ̀ ná kó ṣe máa wòran ìwé ìròyìn Nigerian Tribune yìí náà láti rí àkọlé míì èyí tó ń jẹ́ kó di mímọ̀ wípé afurasí kan èyí tó jẹ́ ògbóǹtagì ajínigbé pamọ́ béèrè owó èyí tó gbé ẹnìkan lódìdí nílùú Ìbàdàn tó gbowó lọ́wọ́ ẹ̀ tán tó tún pa ó ti kó sí akóló àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ìwé ìròyìn Nigerian Tribune tó ń ròyìn wá jẹ́ kó di mímọ̀ wípé ògbóǹtagì afurasí ajínigbé pamọ́ béèrè owó tí wọ́n porúkọ ẹ̀ ní Usman Hasan tó dáràn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wá forí pamọ́ sí ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni ó ti tẹ̀ àṣé lóòótọ́ ló jẹ́ pé ẹgbẹ̀rún Samuel kò lè sá mọ́ Ọlọ́run ọba lọ́wọ́ ẹ ká wo àwọn àkọlé tó fi ojú hàn ẹ má wọ́ọ̀rì ẹ má gbóhùn babaláwo mo ní kó máa ṣe gbogbo ètùtù bá fẹ́ ṣe láàárọ̀ yìí ni <laughs> ẹ jẹ́ ká wo àwọn àkọlé èyí tí ó fojú hàn nínú ìwé ìròyìn nation nínú ìwé ìròyìn nation láti rí àkọlé kan wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti fi òfin de lílọ bíbọ̀ iléeṣẹ́ ọkọ̀ bàálù emirates ìwé ìròyìn nation ló ní ìròyìn yẹn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Edo ni wọ́n ti gba ìtúsílẹ̀ òun ni àkọlé ìròyìn kan tó ń pariwo ọpẹ́ o ọpẹ́ o nínú ìwé ìròyìn Nation ìwé ìròyìn Vanguard níbẹ̀ láti rí àkọlé míì níbi tí a ti rí wípé ọ̀pọ̀ èèyàn ló di wíwá báyìí lákòókò tí ikọ̀ Boko Haram tún gba ìjọba ìjọba ìpínlẹ̀ Borno ìwé ìròyìn Vanguard ló kọ ìròyìn yẹn nínú ìwé ìròyìn Vanguard yìí náà láti rí àkọlé míì èyí tó ń jẹ́ kó di mímọ̀ wípé àjọ NAFDAC ti gba àwọn àpẹẹrẹ àwọn omi kan láti lọ ṣe ìwádìí lórí ẹ̀ látàrí àrùn kan èyí tí ó ń farahàn ní ìpínlẹ̀ Kano ìwé ìròyìn Vanguard ló kọ ròyìn náà díẹ̀ tó nínú nǹkan ní nǹkan kó tó di pé a máa lọ sójú ọjà ẹ ẹ jẹ́ kí n ṣẹ̀ wá tú okùn lọ́rùn oníkànga báyìí <laughs> bó o ní. a kú ojúmọ́ ìjà ìjì ìjì tí mo jí mo dífà. ó tán o. kùtùkùtù ni mo jí mo ṣọdẹ. adíá fún ọ̀rúnmìlà àwọn ọ̀tá parapọ̀ wọ́n ní bàbá òní rojú tẹ́lẹ̀ pẹ̀. nítorí adíá iná ni. ọ̀rúnmìlà ní bó bá ṣe tòun bá ní ó ní ọmọdé kì í rojú jáwé moríjì àpá àfọ̀bá ilé òṣà pa kan lódò ẹ tún kú ojúmọ́ wọ́n ń perí tiwa níbi ariwo lápò ọ̀dọ́ tiwọn èmi ní olúfẹ́mi oyènẹ́kàn oníkànga àgbọ̀n ọgbà èdè èdè tún bẹ lúgbúlùgbú nínú kànga mi láàárọ̀ bíṣọ̀bù àgbà lórí afẹ́fẹ́ ẹ má fọ ẹ̀yìn ara ilé ó wà ń bí. ó dùn mí ó yẹ ká ti polówó mi mọ̀ pé fọlárin ìwọ́dẹ ni o mi mọ̀ pé ó sì ní adé àyè tó fẹ́ tó tún fẹ́ ṣe. wọn bá mu agogo lẹ́nu. ó dáa sígbà tí mo tan máìkì fún ẹni wàá mú. <laughs> ẹ wo orí ètò etí ọba ńlé etí ọba lóko la wà láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà ǹjẹ́ ò ń pòǹgbẹ fún òmìnira nípa ètò ìnáwó. ǹjẹ́ o mọ̀ pé eré ìdárayá lórí ẹ̀rọ kún fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tí ń sọ ní di ọlọ́rọ̀ irú èyí tí kò ṣẹlẹ̀ rí síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò lo onírúurú àǹfààní inú rẹ̀. wọ́n kùnà láti rí ṣe ìwádìí àti láti ṣe àmúlò àǹfààní wọ̀nyí tí ó lè mú wọn kúrò nínú gbèsè. sọ́wọ́n di òmìnira nípa ìnáwó tí ìwọ náà bá ń pòǹgbẹ òmìnira nípa ìnáwó tètè ṣètò láti wá síbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó kún fọ́fọ́ fún ìmọ̀ tí ń yí ayé ẹni padà tí a pè twenty twenty one àti síwájú sí gidi láti ọwọ́ ESPN Global Corporation UK àti Ebolibra Investment Nigeria Limited pẹ̀lú àjọṣepọ̀ HS Concept Services Limited. ní ọjọ́ àbámẹ́ta ogúnjọ́ oṣù kẹta ní déédéé aago mẹ́sàn-án àbò òwúrọ̀ nígbàgbọ́ Basic Trust òkèlèwọ̀ Abẹ́òkúta. pèsè nọ́mbà yìí láti mú àyè ìjókòó tìrẹ kalẹ̀ zero eight zero three eight six zero four four seven seven. zero eight zero three eight six zero four four seven seven. owó oṣù kò lè yọ nínú gbèsè àmọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí lè ṣe é ẹ kọ́ láti gba òmìnira nípa ètò ìnáwó tó bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ àfọ́jú ni. gbogbo olùgbé ìlú Abẹ́òkúta o ìlú Ifọ̀ Ṣàgámù àti gbogbo agbègbè rẹ̀ ẹ oríire o. ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ World Health Organization foundation fún right to sign èyí ló mú àjọ Benjamin Franklin foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira péré owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ojú yín o àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ojú ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó y hallelujah ẹ máa bọ̀ ní. iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá abẹ́òkúta àti tmt hospital pẹ̀tà hospital ìyànà kókà ifọ̀ tó fi mọ́ skylark hospital Agura. sábò ṣàgámù ẹgbẹ́ zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde benjamin franklin Eye foundation ó yí biribiri ó yí kàn wá nípínlẹ̀ Ògùn àti agbègbè rẹ̀ iléeṣẹ́ wúrà fàdákà tí ó jẹ́ center for skill acquisition and entrepreneurship ni wọ́n ní kí gbogbo ará ìlú Abẹ́òkúta Yewa Ìjẹ̀bú Ọ̀tà àti agbègbè rẹ̀ kí wọ́n wá kópa nínú ètò 3D floor and wall design tí iléeṣẹ́ yìí gbé kalẹ̀ 3D floor and wall design yìí jẹ́ ọ̀nà tún ara tí a fi ń ṣe ilẹ̀ àti ògiri lẹ́ṣọ̀ọ́ ayúwe tayla civil servant retirees oníṣẹ́ ọwọ́ ọmọléèwé àsìkò dé fún ọ láti wá fi iṣẹ́ ọwọ́ kùnwé àti láti wá di ọ̀gá ara rẹ̀ kò mo kàwé àbí mi ò kàwé gbogbo akópa nínú ma one thousand naira péré owó owó fọ́ọ̀n oníkálukú ló sì máa ṣe ti ara wọn tó máa gbé lọ sílé ìyẹn nìdánilójú pé ohun tó wá kọ́ wọ́n ti mọ̀ gbogbo irinṣẹ́ tó máa fi kọ́ṣẹ́ yẹn ni a máa kó fún wọn ní owó péréte ìwé ẹ̀rí tó jọjú la sì máa fún gbogbo akópa at the end of the training three d floor and wall epoxy design bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìforúkọsílẹ̀ àti fọ́ọ̀mù gbígbà ti ń lọ ní wúrà fàdákà global concept tí ó wà ní ìsàlẹ̀ gbẹ̀yìn opposite evento palace nílùú abẹ́òkúta ẹ̀lú ẹ̀ ló wá ń kọ́ zero eight zero thirty seven eleven eighty nine six three zero eight zero thirty seven eleven eighty nine six three. ire o. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti iléeṣẹ́ rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta àjẹkàtì ibi ìlera mú ètò tòní gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ti sọ lọ́jọ́ ajé àná lákòókò tó tún fi ń dá àwọn olùgbé ìpínlẹ̀ èkó lójú wípé kò sí ewu lóko. Si pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára AstraZeneca Sanwó-Olú ẹni tó sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi síta ó ní òun kankan ò ṣe àgọ́ ara òun bẹ́ẹ̀ òun ò rí àwọn àpẹẹrẹ kan èyí tó lòdì látìgbà tí òun ti gba abẹ́rẹ́ àjẹsára náà gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ṣe ń fi ẹnu bà jẹ́ gómìnà ló gba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àjàkálẹ̀ àrùn COVID-19 ìyẹn abẹ́rẹ́ àjẹsára AstraZeneca pẹ̀lú igbákejì rẹ̀ ọ̀mọ̀wé ọbáfẹ́mi hamsat alábòjútó fún ètò ìlera ní ìpínlẹ̀ èkó ọ̀jọ̀gbọ́n akin àbáyọ̀mí àwọn òṣèlétò ìlera àwọn òṣìṣẹ́ èyí tí wọ́n wà lójú ìjà à ń gbógun ti ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn àkóràn covid nineteen pẹ̀lú àwọn oníròyìn ni wọ́n gba abẹ́rẹ́ àjẹsára èyí tó ń dènà àjàkálẹ̀ àrùn covid nineteen náà lọ́jọ́ ẹtì ní ilé ìwòsàn tó wà ní Yaba Sanwó-Olú jẹ́ kó di mímọ̀ fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Èkó wípé kò sí ewu o láti gba abẹ́rẹ́ àjẹsára náà ìwé ìròyìn punch ló sì kọ ìròyìn yìí. èmi náà wà nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí lójú ìwé kejì pẹ̀lú àkórí kan tó sọ wípé ẹ ẹ ẹ ètò ìpìfúnni ní abẹ́rẹ́ àjẹsára AstraZeneca á ṣe wá pé ó mà ṣe wẹ́lẹ́kẹ́ bí gbèsè òbí látàrí kínní wọ́n ní ìbẹ̀rù bojó bẹ́ sílẹ̀ nítorí pé àwọn orílẹ̀-èdè márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sọ pé kí ètò gbogbo lórí ìpínfúnni abẹ́rẹ́ àjẹsára náà kó sì dúró wọ́n ní ìgbìmọ̀ amúṣẹ́ṣe ààrẹ covid-19 òun ló sọ wípé ó ti ta sí òun létí o ó sì ti ṣojúṣe ara wípé ọ̀rọ̀ ìpínfúnni abẹ́rẹ́ àjẹsára oxford astrazeneca lórílẹ̀‐èdè nàìjíríà àti gbogbo àwọn orílẹ̀‐èdè tó kù ló jẹ́ pé ní báyìí ó ti di wẹlẹ́kẹ́ bí gbèsè obì kílẹ̀ yìí túmọ̀ sí ó ti dúró ti rí sójú kan wọn ò tẹ̀síwájú lórí ẹ̀ mọ́ ìgbìmọ̀ amúṣẹ́ṣe ààrẹ lórí covid-19 òun ló tún bẹnu àtẹ́lu o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ nàìjíríà tí wọ́n jẹ́ èèkàn ikàn òun ló jẹ́ pé wọ́n lo ìṣẹ̀lẹ̀ eléyìí tó ń ṣẹlẹ̀ ní àwọn orílẹ̀-èdè tó kù nílẹ̀ Europe àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ń wáyé fún àwọn tó gba abẹ́rẹ́ àjẹsára ń bẹ̀ wọ́n wá ń lo eléyìí láti máa fi ṣe ìtànkálẹ̀ ìrere burúkú èyàn ìrere èké fún àwọn ọmọ Nàìjíríà kí wọ́n máa fi jújú bò wọ́n lójú fẹ̀kọ́ tanná fún wọn olùdarí àgbà fún ìgbìmọ̀ amúṣẹ́ṣe ààrẹ ọ̀hún dókítà Sanni Aliu eléyìí tí dókítà Muktar Muhammed tó ṣojú fún òun òun ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé táwọn ìgbìmọ̀ amúṣẹ́ṣe náà tí wọ́n máa ń ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí ibi tí ọ̀rọ̀ dé dúró nípa covid-19 Mohammed sọ wípé ó ṣe ní láàánú wípé àwọn orílẹ̀-èdè tó ń lọ bíi márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ òun ni wọ́n ti dá ètò náà dúró látàrí inú fu àyàfu eléyìí tí wọ́n rò pé ó ṣeé ṣe kó bẹ́ sílẹ̀ nítorí abẹ́rẹ́ àjẹsára náà ó wá sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò bá gbàgbé wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́bọ̀ tó kọjá sọ pé orílẹ̀-èdè nàìjíríà yóò tẹ̀síwájú láti máa fún àwọn èèyàn ní abẹ́rẹ́ àjẹsára astrazeneca covid nineteen bó tilẹ̀ jẹ́ pé àwọn orílẹ̀-èdè bíi mẹ́jọ kan wọ́n ti dá a dúró lábẹ́ lóní belenja òun la tún ti wá rí ìròyìn kan eléyìí tó sọ wípé orílẹ̀-èdè Spain Germany France Italy àti Holland wọ́n ṣe ga àyànná lórí ìpínfúnni abẹ́rẹ́ àjẹsára AstraZeneca wọ́n ní gẹ́gẹ́ bí ìgbìmọ̀ amúṣẹ́ṣe ààrẹ lórí covid-19 òun ló ti ń pàrọwọ́ ọlọ́kan òjọ̀kan sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà orílẹ̀-èdè spain germany france holland àti italy wípé lẹ́lẹ́yẹ̀ ò sọ́kà wípé ní báyìí o kí wọ́n sì dá ètò gbogbo kí wọ́n sì dá dúró ná nítorí pé àwọn ewu kan náà ò ń bẹ̀ ń bẹ̀ torí pé ṣáájú àkókò yìí òun ló jẹ́ pé àwọn tá ń wò gẹ́gẹ́ bí aṣíwájú tí wọ́n lérò lẹ́yìn ni wọ́n ń ṣe ìtànkálẹ̀ ìròyìn búkiri wípé abẹ́rẹ́ àjẹsára yìí ó mú akùdé bá àgọ́ ara ẹni ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfà nation ni a ti rí àkọlé ìròyìn tí ọpọ́ sùkàn yìí níbi tí wọ́n ti ń ṣàlàyé ẹ̀ ìdí tí ìjọba ìpínlẹ̀ Kogi kò tí ì fi ìtẹ́wọ́gba abẹ́rẹ́ àjẹsára tó ń dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn àkóràn COVID-19 gẹ́gẹ́ bí aṣoka ìròyìn náà ìgbìmọ̀ èyí tí aláṣẹ gbé kalẹ̀ láti dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn COVID-19 ti ṣe àlàyé wípé àwọn àtúnṣe tó ń lọ lọ́wọ́ níbi àká onítùtù tí wọ́n ń kó nǹkan pamọ́ sí ní ìpínlẹ̀ Kogi èyí tí wọ́n ń ṣe lọ́wọ́ ni ò tí ì jẹ́ kí ìjọba ìpínlẹ̀ Kogi tẹ́wọ́ gba abẹ́rẹ́ àjẹsára èyí tí wọ́n pín sí ọ̀dọ̀ wọn ó ṣe àlàyé wípé àká ìkó oògùn pamọ́ sí yìí ni wọ́n ti bàjẹ́ lákòókò ìwọ́de ẹ fi òpin sí ọlọ́pàá SARS èyí tó di ìwọ́de fẹ̀jẹ̀wẹ̀ lọ́dún tó kọjá ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ètò ìlera alábọ́dé nílẹ̀ wa oníṣègùn òyìnbó Faisal Shuaib ló sọ èyí di mímọ̀ nílùú Àbújá lákòókò tí wọ́n ń bu àwọn akọ̀ròyìn gbọ́ ibi wọn báṣẹ́dé lórí dídènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn àkóràn COVID-19 ó ní gbogbo àwọn gómìnà tó kù yàtọ̀ sí ìpínlẹ̀ Kogi ni wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ fífún àwọn èèyàn ní abẹ́rẹ́ àjẹsára yìí láwọn ìpínlẹ̀ wọn oníyàtọ̀ sí eléyìí lákòókò ìfilọ́lẹ̀ náà ni gómìnà ni àwọn gómìnà àti àwọn aṣáájú kànrìnkànrìn gba abẹ́rẹ́ àjẹsára náà lójútáyé ìwé ìròyìn nation ló sì kọ ìròyìn yìí. nínú ìwé ìròyìn punch lọ́wọ́ ọ̀sàlẹ̀ àkọlé kan rèé ń bẹ̀ eléyìí tó ń jáde kásagbà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ ẹ fi ojú sọ́rí bíi ti alákàn kí ẹ sì rí dájú pé ààbò tó péye wà láwọn ilé ẹ̀kọ́ gbogbo torí pé a ò lè wà níbi gbogbo lẹ́ẹ̀kan ṣoṣo ìjọba àpapọ̀ ló fọ́ra àmọ̀ràn ṣọwọ́ sáwọn òbí alágbàtọ́ àtàwọn tó ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun ló ti ké sí àwọn ọmọ nàìjíríà gbogbo wípé kí wọ́n tètè yá fi tójú tìyẹ́ eléyìí tí àparò ó fi ríro tó fi ń ṣọ́rí kí wọ́n tètè yá fi sójú ṣe báyìí ká lè jọ jùmọ̀ fi òpin sí ìkọlù lemọ́lemọ́ eléyìí tó ń wáyé ní àwọn ilé ẹ̀kọ́ àti bí wọ́n ṣe ń jí àwọn akẹ́kọ̀ọ́ wá gbé alákòóso níléeṣẹ́ tó wà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ Chukwuemeka Uwajuba òun ló sọ eléyìí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn punch lọ́jọ́ ajé òun ló tọ́ka sí i wípé ní báyìí o ìjọba àpapọ̀ kò ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá láti dáṣà mo kí ọ kí ọ pèsè ààbò eléyìí tí yóò kọjá lé kọjá kò ní gbogbo ilé ẹ̀kọ́ tó wà lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bó ṣe sọ ìjọba àpapọ̀ ti ṣe ìtọ́ni fún gbogbo àwọn lọ́gàálọ́gàá nílé ẹ̀kọ́ àti gbogbo èèyàn láwọn ilé ẹ̀kọ́ gbogbo wípé lẹ́lẹ́yẹ òsọ́kà ní kété tí wọ́n bá ti kẹ́fì ìparojọ kan tí ò nítumọ̀ àbí lílọ bíbọ̀ kan tó mú ìfura lọ́wọ́ kí wọ́n tètè kébò sí kí wọ́n ké gbàjarè sáwọn tó mọyún ògbé nínú ìkarahun lẹ́ka ti ètò ààbò nínú ìfọ̀rọ̀wérọ̀ náà alákòóso ọ̀hún òun ló wá sọ wípé ìjọba àpapọ̀ wọ́n ń gbìyànjú o wọ́n sì ń gbé ìgbésẹ̀ láti rí dájú pé wọ́n ṣí àwọn kọlọ̀rọ̀ sí ẹ̀dá níyẹ̀ nínú ṣíṣe ìkọlù burúkú sí àwọn ilé ẹ̀kọ́ wa ó wá sọ wípé fífojú ṣọ́rí àìsísun àìmímásun àsùnpéye ó ní ọ̀pákùtẹ̀lẹ̀ fún ètò ààbò eléyìí tó gíríkì tó kun ẹ̀ tó sì lè dọ̀ìndọ̀ìn ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí lọ́wọ́ ọ̀sàlẹ̀ níbẹ̀ ló wà. nínú ìwé ìròyìn Vanguard níbẹ̀ láti ka ìròyìn kan mọ́ wípé àwọn jàǹdùkú wọ́n tún lọ kọlu ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ní Rẹ́mà níjọba ìbílẹ̀ Benue ní ìpínlẹ̀ Kaduna lánàá tí wọ́n sì kó àwọn olùkọ́ mẹ́ta lọ àwọn akẹ́kọ̀ọ́ ni wọn ò rí kó kí ló sì fà á àwọn akẹ́kọ̀ọ́ yìí làkà wípé wọ́n fọ́nká sí inú igbó bí wọ́n ti rófèrè nǹkan tó ń ṣẹlẹ̀ ni àwọn ọmọ náà ti júbà ehoro àwọn jàǹdùkú náà ò rí akẹ́kọ̀ọ́ kankan mú lọ ṣùgbọ́n wọ́n kó àwọn olùkọ́ mẹ́ta àwọn jàǹdùkú yìí tún gbé ọ̀kadà márùn-ún èyí tó jẹ́ ti àwọn aládùúgbò bẹ́ẹ̀ ni wọ́n tún fi ọwọ́ kọ́ àwọn màálù kan lọ nígbà tí wọ́n ń padà ìwé ìròyìn Vanguard ló kọ ìròyìn náà. lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn the punch mo wà nípínlẹ̀ èkó pẹ̀lú àkọlé kan ń bẹ̀ tó sọ wípé ìjọba ìpínlẹ̀ èkó buwọ́lu àbádòfin kan eléyìí tí yóò jẹ́ kí ẹni tọ́wọ́ bá ti tó wípé ó lẹ́bọ lẹ́rù nínú ẹgbẹ́ òkùnkùn ṣíṣe kó lọ ṣẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún gbáko twenty one year jail term wọ́n ní gómìnà ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni babájídé sanwó-olú òun ló ti buwọ́lu àbádòfin kan eléyìí tó ń ṣe lòdì sí ṣíṣe àwọn ẹgbẹ́ tí kò bófin mu àtàwọn ẹgbẹ́ kátíkàtí ṣànṣàn nínú òfin kan tí wọ́n gbé kalẹ̀ lọ́dún 2021 wọ́n wá ní ní báyìí ẹni tọ́wọ́ bá ti tó wípé ó ń ṣe ẹgbẹ́ òkùnkùn àbí ó lẹ́bọ lẹ́rù nínú ọ̀rọ̀ náà ipe yóò fi ẹ̀wọ̀n ọdún mọ́kànlélógún ṣangilítì yóò lọ fi jura ilégbèmọ̀ aṣòfin ìpínlẹ̀ èkó lóṣù kejì ṣáájú àkókò yìí ó ní wọ́n ti buwọ́lu àbádòfin kan eléyìí tó ń ṣe lòdì sí ṣíṣe ẹgbẹ́ òkùnkùn níbẹ̀ náà ni wọ́n tún ti sọ pé gbogbo èèyàn àbáwọn onílé àbí ẹnikẹ́ni eléyìí tó bá fi ilé rẹ̀ sílẹ̀ tàbí fi dúkìá ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ibùba fún àwọn ẹlẹgbẹ́ òkùnkùn wípé ẹ lè máa wá wá ṣe ìpàdé tẹ̀ ń ṣeun ẹ lè máa wá ṣe nílé ọ̀dọ̀ mi wọ́n ní bọ́wọ́ bá ti tó nítọ̀hún ẹ̀wọ̀n ọdún mẹ́ẹ̀ẹ́dógún gbáko ni tí ò ní ká lọ kábọ̀ Sanwó-Olú ní ìbámu pẹ̀lú àtẹ̀jáde látọwọ́ akọ̀wé ìròyìn rẹ̀ gbóyèga àkọsílẹ̀ òun ló buwọ́lu àbádòfin náà níbi ètò kan tí wọ́n gbé kalẹ̀ láti ṣe ìbúra fún àwọn ọmọ ìgbìmọ̀ kan tuntun eléyìí tí wọ́n gbé kalẹ̀ tó ń rí sí àwọn ìjọba àjọ ti ìjọba gbogbo àti àwọn akọ̀wé àgbà méjì míì lẹ́nu iṣẹ́ ọba ẹ̀wọ́ ìròyìn yẹn wà lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn the punch. nínú ìwé ìròyìn fanga laka wípé àwọn afurasí agbébọn kan ni wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́bìnrin méjì tí wọ́n jẹ́ ti ilé ẹ̀kọ́ fásitì tí a sọ lórúkọ ọlábísí ọ̀nàmbájọ gbé ìyẹn ní kámpọ́ọ̀sì tó wà ní ayétòrò níjọba ìbílẹ̀ àríwá ìyẹwà ní ìpínlẹ̀ ògùn ìwé ìròyìn Vanguard tó jábọ̀ ròyìn náà jẹ́ kó di mímọ̀ pé aago mẹ́sàn-án lálẹ́ ọjọ́ àìkú ni àwọn afurasí jàǹdùkú náà kan lu àìbò quarters ní ayétòrò tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ìbọn lónípòpòpò sókè èyí tí wọ́n fi kó àwọn akẹ́kọ̀ọ́ méjì náà lọ Aka ìròyìn náà síwájú sí i wípé àwọn olùgbé àgbègbè náà tí wọ́n bá àwọn tán bá ìwé ìròyìn fágàdì sọ̀rọ̀ jẹ́ kó di mímọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ méjì èyí tí wọ́n jí kó náà ló jẹ́ àwọn tí wọ́n ń bọ̀ padà wálé láti ẹnu ètò ìkẹ́kọ̀ọ́ tí wọ́n lọ fún ìwé ìròyìn Vanguard ló kọ ròyìn nínú ìwé ìròyìn Punch ni a ti rí abala kejì ìròyìn yìí níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn jẹ́ kó dé mọ̀ pé òun ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn ajínigbé pamọ́ béèrè owó náà tí wọ́n gbé àwọn akẹ́kọ̀ọ́bìnrin ti ilé ẹ̀kọ́ Lábísí Ọ̀nàbànjọ University ti Ayétòrò campus tó wà ní Ayétòrò àwọn akẹ́kọ̀ọ́bìnrin náà ní adéyẹmọ precious àti oyèfúlẹ̀ abíọ́lá àwọn akẹ́kọ̀ọ́ yìí ni wọ́n gbé ní ọjọ́ àìkú lágbègbè olówú ní ayétòrò olóbó kan èyí tí ó ta ìwé ìròyìn punch jẹ́ kó di mímọ̀ wípé àwọn ajínigbé náà ti ń béèrè fún mílíọ̀nù àádọ́ta náírà kí wọ́n lè tú àwọn ọmọ náà sílẹ̀ nígbà tí wọ́n béèrè pé ṣé darandaran ni wọ́n àbí wọn kì í ṣe darandaran olóbúdọ̀ jẹ́ kó di mímọ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé yìí ni wọ́n gbé fóònù fún tí wọ́n bá àwọn ẹbí wọn sọ̀rọ̀ kì í ṣe àwọn tó jí wọn gbé fún ìdí èyí wọn ò lè sọ bóyá Yorùbá ni wọ́n àbí Fúlàní alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá tí ń dọdẹ wọn o ọwọ́ yóò sì tó wọn láìpẹ́ ìwé ìròyìn punch ló kọ ìròyìn yẹn ìròyìn etí ọba ńlé etí ọba lóko rèé láti lè ṣe rédíò fresh one oh seven point nine fm lábẹ́òkúta ó yá lójú ọjà Revolution Plus Property is back again with spectacular Easter promo. If you want to buy land, you want to build house. In the mood of the Easter season, from Monday, March 15 to Sunday, April 30th, 2021, Revolution Plus Property will be dishing out massive gift when you pay for any of our lands in Lagos, Abeokuta, Shimawa, Ibadan, and Abuja. When you pay as low as 50,000 naira to 3 million naira on any of our landed properties, you get to win bags of rice, cooking oil, chicken, goat, ram, and live cow. That's not all. When you subscribe between 15th and 30th of March, you get a free ticket to watch Laugh Matters with Benga Deyinka on Easter Sunday and stand a chance to win a plot of land. You can spread the balance within 48 months. For more information, visit www.revolutionplusproperty.com or call on 0811 283 5555 or 0811 286 5555. Revolution Plus Property, affordable housing. sí mọ́ àwọn ká ti sá lọ àrùn mọ́lẹ́kùn ẹ̀yìn dídùn làkúrègbé mo sì lọ wá bí wọ́n sí kára o lè pé bàmù rẹ̀ àtòrà dáadáa. tó kó kó lára o t'a le. gbéra ńlẹ̀ kó dìde. kára o lè pè ń ba. àtòrà wọ̀ àtòrà pẹ̀sẹ̀ àtòrà dáadáa. kegun tó kegun náà. kára ya gágá. ara ń ronú tẹ́lẹ̀ kò ronú mọ́. tẹ̀bá ti fi kára o lè pè ń ba mọ́ra. lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń ṣiṣẹ́ wọnú igun. tó sì ń ṣe àtúntò rẹ̀. òṣùbù yẹ̀kẹ́ fa párọ̀ tàbí fi ẹsẹ̀ dá. fi kára o lè pè ń ba bọ̀. káì ara rẹ̀ ó lè padà yakinlala. action action. ó jẹ́ àwọ̀ká àròmọ̀lẹ́gun làkúègbé ara ríro tàbí ẹ̀yìn dídùn. kára lè pè ń ba lọ́kọ̀ gbogbo wọn agbára pọ̀ kára ó lè pè ń bá a. tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe é gbẹ́kẹ̀lé níbi ká po oògùn òyìnbó ló ṣe é kára ó lè pè ń bá a. ẹ̀rọ ṣẹ̀ṣẹ̀ pín ìrèpàtú òpèrè ta pàtà pọ́npọ́n kára ó lè pè ń bá a. ó kì í síbẹ̀. kára ó lè pè ń bá a mú dáadáa. sorting out sorting out sorting out. Are you searching for answers to the questions of life? Have you noticed a repeated pattern of negative occurrences in your life or family? Do you find that your results are not commensurate with your efforts? Then look no further. Come and find the answers and the missing parts that will solve the puzzle. Be a part of a life transforming program with Reverend Joe Olaya, which will demystify the mysteries of life. Taking place March 19th to 21st at the Providence Hotel and Suites Abelkuta. Hurry now to register at www.lffsortingout.org and call 0817 777 7246 or 0708 899 0036 to confirm attendance. Spaces are limited as COVID 19 protocols will be observed. You will no doubt have your own testimony. káàbọ̀ padà ìròyìn etí ọba ńlé etí ọba lóko ń tẹ̀síwájú láti lè rédíò fresh one o oh seven point nine fm lábẹ́òkúta babaláwo fresh o. lójú ìwé keje nínú ìwé ìròyìn the punch eléyìí tó jáde láàárọ̀ yìí àkọlé kan rè ń bẹ̀ eléyìí tó sọ wípé ètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìgbáradì lọ́lọ́kan òjọ̀kan fún àwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn yóò bẹ̀rẹ̀ láàrin ọjọ́ méjì sí àkókò tá a wà yìí ọ̀gá àgbà jọ elétò ààbò àmọ̀tẹ́kùn òun ló sọ eléyìí di mímọ̀ wọ́n ní ọ̀gá àgbà pátá fún ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ògùn David Akérèmí òun ló ti sọ wípé àjọ elétò ààbò ọ̀hún pé láìpẹ́ láì jìnnà wọn yóò ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ wọn yóò sì ṣiṣọ́ lójú ẹ̀ ní gbàgbà wálíà akínrẹ̀mí eléyìí tó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí tó ti fẹ̀yìntì òun ló sọ wípé ìdánrawò àti ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́kan òjọ̀kan fún àwọn èèyàn tí wọ́n ti gbà síṣẹ́ tí wọ́n rí dájú pé wọ́n kájú òṣùwọ̀n lẹ́yìn àyẹ̀wò lónìrànràn tí wọ́n sì jọ̀ ọ́ síbí jọ̀ ọ́ sọ̀hún tí wọ́n rí dájú pé àwọn ilé wọ́n dáńgájíà wọ́n tó gbangba lọ́yẹ̀ wọ́n ni ètò ìdánrawò ọlọ́kan òjọ̀kan wípé yóò bẹ̀rẹ̀ sí ní wáyé torí pé ibùdó tí wọn yóò ti ṣètò ọ̀hún ó ti ṣí sílẹ̀ ètò náà yóò sì gbìnàyà láàrin ọjọ́ méjì sí mẹ́ta lákòókò tá a wà yé ọ̀gá àgbà àjọ elétò ààbò àmọ̀tẹ́kùn òun ló sọ eléyìí lọ́jọ́ ajé àná níbi ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tí wọ́n ti túṣu désàlẹ̀ kòkò pẹ̀lú àwọn akọ̀ròyìn pọ́ǹchì àti àwọn akọ̀ròyìn míì tó kù lórí bí ètò ọ̀hún bí wọn yóò ṣe ṣe é láṣẹ Adéṣeyè gẹ́gẹ́ bá alákàn ti ń ṣepo nípínlẹ̀ Ògùn nígbà tí wọ́n wá ń béèrè lọ́wọ́ Akínrẹ̀mí wípé bàbá kíní ọ̀hún ṣe wá ṣèjà ìdí ẹ̀ ó ṣe ń ṣe ti padàn ẹ̀ Akínrẹ̀mí sọ wípé ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Ògùn nìkan ìpínlẹ̀ Ògùn nìkan ni ò ti ṣe ìfilọ́lẹ̀ àmọ̀tẹ́kùn lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn àwọn míì náà ṣì wà tó jẹ́ pé wọ́n ń gbaradì kíkankíkan ṣùgbọ́n ohun tó dáa ni pé èèyàn lè bẹ̀rẹ̀ ló ní rádaràdà kó sì parí ẹ̀ dáadáa ìyẹn gọ́g gan ló dà ẹ jẹ́ ká ṣe sùúrù ká fọkàn balẹ̀ ká lè rí bi re fìdí àmú àmọ̀tẹ́kùn sọlẹ̀ sí nípínlẹ̀ Ògùn torí pé bàbá ṣe lọ́bọ̀wọ̀wọ̀ tá a ṣe lóní wùrùwùrù ó ṣeé ṣe ká má rí bi re bá yàrá ẹ̀já ṣùgbọ́n bàbá ti ṣe lálàfibọ̀ tá a ṣe lóní ṣísẹ̀ntẹ̀lé bó ṣe yẹ ká tọ̀ ọ́ gangan gbogbo àwọn ìtọ́ni tí wọ́n fún wa tá a tẹ̀lé ó dájú ṣáká wípé dídùn òun lọ sọ̀ọ́sọ bẹ́ẹ̀ ò bá gbàgbé wípé ikọ̀ elétò ààbò àmọ̀tẹ́kùn òun ni wọ́n gbé kalẹ̀ lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà láti kín àwọn elétò ààbò tó kù láti kín wọn lẹ́yìn ojú ìwé keje nínú ìwé ìròyìn The Punch ló wà. nínú ìwé ìròyìn Nigerian Tribune láti bá ìròyìn yìí pàdé níbi tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń ké sí àwọn aráàlú wípé kí wọ́n bọ́ síwájú o kí wọ́n bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀rí wá èyí tí yóò ṣe ìrànlọ́wọ́ fún iṣẹ́ ìwádìí èyí tí wọ́n ń ṣe lórí afurasí ọ̀daràn Iskilu Wakili tí ọwọ́ bà lágbègbè Ìbàràpá gẹ́gẹ́ bí aṣekaròyìn náà ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Gbẹ́ngà Fádèyí jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá nílò àwọn ẹ̀rí èyí tí ó fìdí àwọn ẹ̀sùn èyí tí wọ́n fi kan Wákìlì múlẹ̀ nígbà tí wọ́n bá ń gbé lọ sí ilé ẹjọ́ iléeṣẹ́ ọlọ́pàá wá fi dá àwọn aráàlú lójú wípé iṣẹ́ ìwádìí tó gbópọn ní ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ afurasí fúlàní wákìlì náà ó ní ní báyìí wọ́n ti gbé ẹjọ́ náà lọ sí iwájú àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tó wà ní ìyágànkó láti ṣe gbogbo ohun tó yẹ ní ṣíṣe kí àwọn aráàlú náà má sì kẹ̀rẹ̀ láti mú àwọn ẹ̀rí èyí tí yóò jẹ́ kí iṣẹ́ ìwádìí náà kó yá kankan láti mú wá síwájú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ kò sì gbàgbé láti jẹ́ kó di mímọ̀ fún àwọn èèyàn wípé irọ́ pátá gbáà ni àhesọ̀rọ̀ kan èyí tó lọ ní ìgboro wípé bí ẹnikẹ́ni bá ti wá fi ẹjọ́ sùn tó jẹ́ ti àwọn fúlàní darandaran ńṣe ni àwọn máa ń tì í mọ́lé tí yóò sì tún san owó òtanràn kó tó di pé ó kò lágọ̀ọ́ ọlọ́pàá wọn ni irọ́ ni o kò sí òótọ́ nínú ẹ̀sùn náà ìwé ìròyìn Nigerian Tribune ló sì kọ ìròyìn yìí. yà yà yà. kí ló dé yà ẹ. sí o sí. tíráàkì kan ni. n bolo gbàdé bí. <laughs> mo wà nínú mo wà nínú studio báyìí tíráàkì mi ti ń jáde. àwọn aráàlú gan mọ̀ pé studio ló ti ń ka news. yà yà yà àkọlé kan rèé o lójú ìwé keje nínú ìwé ìròyìn the punch. wọ́n yẹ pé àwọn adíadíá ẹ̀ ṣé àgbo tí ń gbòdì. <laughs> lẹ́ka entertainment ni mo wà. ok. wọ́n ní ààrẹ muhammadu buhari sọ̀rọ̀ ó ní ọmọ yìí ó káre ọmọ dáadáa ni ẹ́ á lè fọwọ́ sọ̀yà wípé abẹ́ wa òun ló ti jáde ọmọ wa dáadáa ni ẹ́ Buhari òun ló fọ̀rọ̀ ìkíni kú oore ṣọwọ́ sí Burna Boy òun náà ló ṣe pé mo ti ń gbaradì tíráàkì mi ti ń bọ̀ single single ni. <laughs> ó ṣe ṣe dọ́bù. <laughs> wọ́n ní ààrẹ muhammadu buhari òun ló ti fi ọ̀rọ̀ ìkíni kú oore ṣọwọ́ ọlọ́wà ẹ̀ kó náwó oṣù ẹ̀tọ́ kóṣù tó dá sí méjì. <laughs> àfi ṣe sọ pé ní àbábà rẹ nira. ẹ ẹ ó dáa ó yá kàròyìn jọ. wọ́n ní ààrẹ muhammadu buhari ti fi ọ̀rọ̀ ìkíni kú oore ṣọwọ́ sí gbajúgbajà ọmọ olórí ìsèwọ́sìwọ́ orílẹ̀-èdè nàìjíríà dàmínì ogulu eléyìí tí gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ sí burna boy látàrí bí ọmọ náà bó ṣe gba àmì ẹ̀yẹ kan eléyìí tó wú tatata dáadáa tọdún 2021 lẹ́ka ti àwọn olórin tí wọ́n pè ní Grammy Awards àtẹ̀jáde kan eléyìí tí olùrànlọ́wọ́ àgbà pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn àti ìpolongo Garba Shehu òun ló sọ ọ́ gẹ́gẹ́ bí ààrẹ muhammadu buhari ṣe sọ wípé burna boy ó ti kó ipa tó làmìlaka o lẹ́ka ti orin ìhun téèyàn bá sì ń ṣe bí ò bá padà ń bẹ̀ bó pẹ́ bóyá o yóò débùté ògo nínú ẹ̀ wọ́n sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ààrẹ buhari fọ̀rọ̀ ìkíni kú oore ṣọwọ́ sí àwọn ọmọ olórin nàìjíríà burna boy àti wizkid níbẹ̀ òun ni wọ́n ti wá tún ké sí gbogbo àwọn èèyàn eléyìí tó kù náà tí wọ́n ń dà níyàn tí wọ́n ń pọ̀ kàkà láti jẹ́ kí ògo wọn kó kọjá lé kọjá kó kó gbéra gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ lẹ́ka tí àwọn olórin wípé kí wọ́n má tẹ̀síwájú bó pẹ́ bóyá ìyanu ìyanu aṣẹlẹ̀ wọ́n á débẹ̀ ààrẹ muhammadu buhari òun ló fọ̀rọ̀ ìkíni kóore ṣọwọ́ sí àwọn olórin náà burna boy àti wizkid níbi ti ayẹyẹ ìfúnni ní àmì ẹ̀yẹ eléyìí tí wọ́n ṣe tọdún 2021 tí wọ́n pè ní grammy níbẹ̀ òun ni wọ́n ti máa ń kàn sáárá tí wọ́n mọ rírì àwọn tí wọ́n bá ń ṣe dáadáa lẹ́ka ti orin àtàwọn bòmíì ojú ìwé keje nínú ìwé ìròyìn the punch ló wà. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti lè ṣe rédíò fresh one oh seven five fm lábẹ́òkúta ẹja polówó ohun tá ń tà ilé gbígbé ṣe pàtàkì nínú ìgbé ayé ẹ̀dá èèyàn ò lè ṣe bó ṣe wù ú nílé onílé ilé onílé ò lè dàbí ilé ara ẹni ló fi jẹ́ pé kò sí kékeré alákàn tí ò nílé tiẹ̀ ìjọba ìpínlẹ̀ Ògùn ti gbéròrùn dé o àti donílé lórí ti di rọrùn owó bẹ́ntẹ́nì ilé ìfowópamọ́ Gateway Mortgage Bank ti ṣe àgbékalẹ̀ ọ̀nà tẹ́ ẹ lè fi donílé lórí pẹ̀lú ìrọ̀rùn tí yín ni kẹ́ẹ̀kan kó sínú ẹ̀ wọ́n sì máa yọ owó wọn padà díẹ̀ díẹ̀ ẹ̀yin òṣìṣẹ́ ìjọba oníṣòwò oní oníṣẹ́ ọwọ́ ẹ máa bọ̀ kẹ́ ẹ wá jàǹfààní ilé ìgbàlódé àwọn ibi tí ilé wọ̀nyí wà ní Abẹ́òkúta Ìjẹ̀bú Òde Ìpẹ̀rù Ifọ̀ Ọ̀tà Ṣàgám àti Ìlaró lọ sí èyíkéyìí ẹ̀ka ilé ìfowópamọ́ Gateway Mortgage jákèjádò ìpínlẹ̀ Ògùn tàbí kó o pe zero eight zero three four three nine six five five seven àti zero eight zero three eight one seven five three three six. jẹ́ kí ilé ìfowópamọ́ Gateway Mortgage Bank ìgbàkígbà ẹ̀ lọ́wọ́ ìwọ̀sí àìnílélórí ǹjẹ́ òun pòǹgbẹ fún òmìnira nípa ètò ìnáwó. ǹjẹ́ o mọ̀ pé eré ìdárayá lórí ẹ̀rọ kún fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó tí ń sọ ní di ọlọ́rọ̀ irú èyí tí kò ṣẹlẹ̀ rí. síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kò lo onírúurú àǹfààní inú rẹ̀. wọ́n kùnà láti rí i ṣe ìwádìí àti láti ṣe àmúlò àǹfààní wọ̀nyí tí ó lè mú wọn kúrò nínú gbèsè. sanwó di òmìnira nípa ìnáwó tí ìwọ náà bá ń pòǹgbẹ òmìnira nípa ìnáwó tètè ṣètò láti wá síbi ìdánilẹ́kọ̀ọ́ tí ó kún fọ́fọ́ fún ìmọ̀ tí ń yí sí láti ọwọ́ ESPN Global Corporation UK àti Ebolibra Investment Nigeria Limited pẹ̀lú àjọṣepọ̀ HS Concept Services Limited. ní ọjọ́ àbámẹ́ta ogúnjọ́ oṣù kẹta ní déédéé aago mẹ́sàn-án àbò òwúrọ̀ nígbà ògùn Basic Trust òkè ìléwọ́ Abẹ́òkúta. pèsè nọ́mbà yìí láti mú àyè ìjókòó tìrẹ kalẹ̀ zero eight zero three eight six zero four four seven seven. zero eight zero three eight six zero four four seven seven. owó oṣù kò lè yọ nínú gbèsè àmọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí lè ṣe é ẹ wá kọ́ láti gba òmìnira nípa ètò ìnáwó. South Trusty Job 25 behind Tipas Garage, Bokoni, Onikolobo, Ibara, Abeokuta. Present a three-day deliverance program for singles with the team. I must marry single and searching? You must marry this year. Are you experiencing disappointment? You must marry this year. Are you suffering from spirit husband or wife? Come to this three days deliverance program for singles. Date Friday 19th March 2021 at 5 p.m. in the evening and Saturday and Sunday 28th to 21st of March at 7 a.m. daily at our church auditorium. Mountain of Fire and Miracles Ministry. Southwest 25 region behind Tipas Garage. Bokoni, Onikolobo, Ibara, Abeokuta. We are anointed men of God will be ministering. Pastor Shehu Atonda, regional overseer, Southwest 25 region, Ibara. kwara abẹ́òkúta. dr dk Olukoya, general overseer mfm worldwide. come for salvation healing deliverance and breakthrough. jesus, jesus is lord. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mì lótìtì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta tún káàbọ̀ padà sórí ìròyìn etí ọba ńlé etí ọba lóko láti fresh one oh seven point nine fm lábẹ́òkúta à ń tẹ̀síwájú ẹ̀. ìwé ìròyìn punch láti bá ìròyìn yìí pàdé wípé àwọn ọlọ́kọ̀ kan faraya wọ́n sì fa ìbínú yọ nílùú abẹ́òkúta tíṣe olúlu ìpínlẹ̀ ògùn lọ́jọ́ àìkú nígbà tí wọ́n ṣe àwárí wípé omi ni wọ́n rọ sínú ọkọ̀ fún wọn dípò epo nílé epo Fagbems tó wà ní agbègbè agbègbè kan nílùú Abẹ́òkúta gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch múròyìn náà wá jẹ́ kó di mímọ̀ pé lára àwọn ọlọ́kọ̀ yìí ló fìjà pẹ́ẹ́ta pẹ̀lú wọn ní ilé epo yìí nígbà tó di pé ọkọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní ṣe tutù tutù tutù ọkọ̀ tí ò wúkọ́ kó tó di pé wọ́n gbé ilé epo náà nínú fọ́nrán fídíò kan èyí tó kún gbogbo orí ẹ̀rọ ayélujára lórí bí omi ṣe ń lọ jáde lẹ́nu nọ́ọ̀sù ilé epo náà nínú fídíò yìí náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ ìpè ilé epo yìí tún ń ta jálá epo kan ní igba náírà ó lé méjìlá ẹni tí ó wá jẹ́ ọ̀gá àgbà lórí ètò ìkànsíraẹni fún iléeṣẹ́ epo fagbin petroleum company limited adéọ̀sùn asisi fìdí ẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ náà láti èkó e ti ránṣẹ́ láti kó gbogbo àwọn ọkọ̀ èyí tó ń dẹnukọlọ̀ náà láti ṣe àtúnṣe rẹ̀ ẹ̀ka ìròyìn tó kù nínú ìwé ìròyìn punch. nínú ìwé ìròyìn punch eléyìí tó jáde láàárọ̀ yìí lójú ìwé kẹsàn-án àkọlé kan rèé tí mo kàn tó sọ wípé ilégbèmọ asòfin àpapọ̀ ilé wa yóò ṣèpàdé pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ lónìí lórí rògbòrìyẹ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ wọ́n ní àwọn olórí ẹ̀kan ìkàn nílẹ̀gbìmọ̀ asòfin àpapọ̀ ilẹ̀ wa àtàwọn aṣíwájú ẹgbẹ́ òṣìṣẹ́ yóò ṣèpàdé lónìí ọjọ́ ìṣẹ́gun gangan látàrí ti àbádòfin kan nílẹ̀gbìmọ̀ aṣojú eléyìí tó ń rí sí mímú àyípadà ráńpẹ́ dé bá ìwé òfin ọdún 1999 nípa ṣíṣe àrọ́dàrọ́dà àti àyípadà nínú òfin kan àti àṣẹ kan eléyìí tí wọ́n ti kọ́kọ́ gbé wọ àwọn ọmọ ẹgbẹ́ òṣìṣẹ́ láti ṣètò ìdúnàádúrà lórí owó oṣù tó kéré jùlọ wọ́n wá ní agbára náà òun ni wọ́n ti fẹ́ mú ẹ̀dínkù bá àbí kí wọ́n yọ ọ́ pátápátá nínú ìwé òfin àwọn olórí ẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti TUC ṣáájú àkókò yìí lọ́sẹ̀ tó kọjá ní pàtàkì jùlọ lọ́jọ́rú tó kọjá òun ni wọ́n sọ pé wọ́n ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn kan tí wọ́n sì gbé lọ sí gbọ̀ngàn ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilé wa láti fẹ̀hónú wípé àwọn ti ń gbọ́ o wípé àwọn aṣòfin àgbà wọn ti ń yọ kúbẹ́kúbẹ́ láti ṣe àyípadà lórí ọ̀rọ̀ ìdúnàádúrà owó oṣù iṣẹ́ tó kéré jùlọ nínú ìwé òfin ilé wa nígbà tí wọ́n wá jẹ́ kó di mímọ̀ wọ́n ní olórí kan nílẹ̀gbọ̀mọ́ aṣòfin àgbà ilé wa Adódògúwá nígbà tó ń bá wọn òṣìṣẹ́ tó fẹ̀hónú hàn wá sílẹ̀gbọ̀n aṣòfin àpapọ̀ sọ̀rọ̀ òun ló sọ wípé olórí ilẹ̀gbọ̀mọ́ aṣojú Fẹ́mi Gbàjàbíàmílà tí bàbá ò sí nílé níjọ́ náà wípé bàbá wà nílùú èkó òun ni wọ́n ti wá sọ wípé ní báyìí wọ́n ti gbé ìpàdé kan ìpàdé alágbára tí yóò wáyé láàrin àwọn aṣòfin àgbà àti ẹgbẹ́ òṣìṣẹ́ lónìí gangan tí í ṣe ọjọ́ ìṣẹ́gun kí wọ́n máa bábọ̀ ńbẹ̀ bó bá ṣe lọ àti bó bá ṣe rí àjẹkẹ́ mọ̀ ojú ìwé kẹsàn-án nínú ìwé ìròyìn the punch ló wà. ọ̀rọ̀ tí ń di ti onípàdé ṣebí pàdé ń pàdé ni à ń ṣe ìpàdé àwọn gómìnà ni wọn yóò ṣe ìpàdé lọ́la ọjọ́rú níbi tí wọn yóò ti jíròrò lórí àbájáde ìwádìí èyí tí iléeṣẹ́ elépo ilẹ̀ wa NNPC ṣe àti lórí ọ̀rọ̀ owó ìrànlọ́wọ́ orí epo bákan náà ni wọ́n yóò tún sọ̀rọ̀ níbi ìjókòó wọn náà lórí ti abẹ́rẹ́ àjẹsára èyí tó ń dènà ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn covid-19 lára ọ̀rọ̀ tí wọn yóò ti ṣe ìjíròrò rẹ̀ níbi ìpàdé náà òun ni ìpàdé èyí tí wọ́n bá àwọn gíwá ilé ẹ̀kọ́ fásitì gbogbo tó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ ṣe ìwé ìròyìn punch tó ń ròyìn náà wá jẹ́ kó di mọ̀ pé ẹni tí ó jẹ́ olórí ọ̀rọ̀ aráàlú àti ìròyìn fún ikọ̀ àgbáríjọ àwọn gómìnà nílẹ̀ wa abdulrasaq bello bankido ló fi èyí síta nílùú àbújá lánàá ẹ̀náwó mú ìwé ìròyìn punch fún ìròyìn tó kù. lójú ìwé kẹfà nínú ìwé ìròyìn the punch lọ́wọ́ sàlẹ̀ wọ́n ni àwọn òbí gangan gbọ́dọ̀ kó ipa tó láàmìlaka nínú ìgbésí ayé àwọn ọmọ o láti lè rí i dájú pé wọ́n jẹ́ aṣíwájú rere fọ́jọ́ iwájú lórílẹ̀ yìí àrèkà ń bẹ̀rẹ̀ wípé ògbóná gbòǹgbò onímọ̀ nípa ètò ẹ̀kọ́ ọ̀gbẹ́ni Samuel Ọlásọgbà òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn òbí àti alágbàtọ́ wípé kí wọ́n rí i dájú pé wọ́n gbin ìwà aṣíwájú rere sínú àwọn ọmọ wọn kí wọ́n lè wúlò fórílẹ̀-èdè yìí lọ́jọ́ iwájú Ọlásọgbà òun ló mú ọ̀rọ̀ àmọ̀ràn yìí jẹyọ níbi ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méje eléyìí tó dá lé lórí bí a ṣe ń jẹ́ aṣíwájú rere nílé ẹ̀kọ́ kan tó wà ní Lẹ́kì nígbà tó wá sọ wípé àwọn ọmọ wa àwọn ní ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí lọ́la torí náà ó ṣe pàtàkì ká tọ́jú wọn ká ṣe ìtọ́jú wọn dáadáa ká gbin ìbẹ̀rù ọlọ́run sí wọn lọ́kàn àti bẹ́ẹ̀ yẹn ṣe ń jẹ́ olórí rere torí pé bá a bá ti gbara wọn dì sílẹ̀ nígbà tí wọ́n sì wà ní ìpẹ́ rẹ̀ nígbà tí wọ́n wà lọ́mọ ọwọ́ gbogbo kíní ọ̀hún yóò máa ṣàtọ́nà wọn nígbà tí wọ́n bá rí ipò dìmú lọ́jọ́ iwájú ojú ìwé kẹfà nínú ìwé ìròyìn The Punch lónìí Belenja afurasí ajínigbé pamọ́ béèrè owó kan èyí tó jí bàbá àgbẹ̀ kan gbé nílùú ìbàdàn tí wọ́n sì padà pa bàbá àgbẹ̀ náà ọ̀gbẹ́ni olúwọlé agboola lẹ́yìn tí wọ́n ti gba owó lọ́wọ́ wọn usman hasan tó sá wá sí ìlú sí ìpínlẹ̀ ògùn òun ni ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ògùn ti tẹ̀ báyìí hasan ló jẹ́ pé ẹ̀gbọ́n ẹ̀ usman tairu ń ṣiṣẹ́ pẹ̀lú olóògbé agboola ìyẹn Usman Tairu sì jẹ́wọ́ pé òun gba ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà nínú owó tí wọ́n gbà lọ́wọ́ ọ̀gá òun kó tó di pé wọ́n dá ẹ̀mí ẹ̀ légbodò Hasan ẹni tí ọwọ́ ti tẹ gbogbo àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ibi náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó sì ṣe sákò nípínlẹ̀ Ọ̀yọ́ sáwá sí ìpínlẹ̀ Ògùn nígbà tó ti kẹ́fí pé àwọn ọlọ́pàá wọ́n ti ń wá òun nígbà tó tún dé ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àtìjáde èyí tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn DSP Abímbọ́lá Oyèyẹmí fi síta lọ́jọ́ ajé àná ó tún bẹ̀rẹ̀ sí ní kó àwọn Fúlàní míì mọ́ra láti tún dá ikọ̀ míì sílẹ̀ tí yóò máa jíyàn gbé ní ìpínlẹ̀ yìí níbi tí wọ́n ti ń dáná mùtúmùtẹ́ dáná ọ̀rọ̀ wọn yìí ni àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti kọlù wọn tí wọ́n sì gbára gbogbo wọn ní báyìí wọ́n ti mú wọn ní agbègbè ìmàlà wọ́n sì ti gbé ẹjọ́ náà lọ sí iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn yóò wá tarí ẹjọ́ náà padà sí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fún iṣẹ́ ìwádìí àti fífi jó òfin tó gbóná ìwé ìròyìn Nigerian Tribune ló sì kọ ìròyìn náà. ìròyìn etí ọba ń lé etí ọba lóko láti fresh one oh seven point nine FM lábẹ́òkúta eh, zero eight one eight one one one one zero seven nine tàbí zero eight one five four three two ten seventy nine ẹnìkan dondo. hello. hello ẹ káàárọ̀. orúkọ yín àti bí tẹ́ ẹ ti ń pè wá evangelist kẹ́hìndé fátẹ́rù mò ń pè é láti ìlarò. à ń gbọ́ yín sà. iléeṣẹ́ yóò ní jóná lórúkọ jésù. èwo lẹ fẹ́ dá sí. èyí tí mo èyí tí mo fẹ́ dá sí bẹ̀ ni tàwọn tamọ̀ kò sì ìpínlẹ̀ ògùn yìí. ok. a rọ àwọn tọrọ kan àwọn ìjọba wa kó jọ kó tètè jẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ torí à ń jínigbé jínigbé tó ń bẹ̀rẹ̀ jínigbé yìí ó kọ́ wa lóminú o wọ́n ti tún dé ìlú ayétòrò káàkiri káàkiri o wọ́n gbà wá o. ẹ ṣeun olúwa yóò gbà wá òun náà la fi ká díẹ̀ láàárọ̀ yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ fọlárìn ọlá ọmọ jíde eva blessing yín ká débi ká tó máa lọ ọmọ bàbá tíṣà ọmọ nàìjíríà eléyìí tí ò ní rúfin ló máa jẹ́ o. ta ló ń tọ̀hún. àní tí wọ́n bá ń pè àwọn ọmọ nàìjíríà tó ń rúfin kò ní sínú wọn. àwọn wo ni. ẹni lo face mask mm. lọ sínú bedroom ọmọ <laughs> nàìjíríà tí ò ní rúfin ló máa jẹ́. <laughs> kó bá tẹ̀ lọ ṣàkóbá fún rẹ̀ bọ́sẹ̀ <laughs> oníkànga o. ẹ bàrìbà. kò sí àní-àní ó ti dára alé. ta ló ní tọ̀hún kí ló ṣe. àní kò sí àní-àní ó ti dára alé. ta ló dà mọ́mọ́ tọ́. òyìnbó kọ̀rá. ok tó ń wa márúwá lẹ́kọ̀ọ́. ok ah. kò sí àní-àní. automatic <laughs> ctc ni. ó ti dára alé. ẹ wo ẹ jẹ́ ká máa lọ ẹ pàdé kàn mí bó bá dọ̀la èèmí ní olúfẹ́mi oyènẹ́kan oníkànga àgbọ̀n àgbà èdè mú pa kànga mi dé ó dìgbà mi. adéyínká adégbìtẹ́ lórúkọ tèmi ojúlówó pọ́nbélé ọmọ bàbá tíṣà ẹjẹ́ àpàdé láago méjìlá lọ́sàn-án òní lórí ètò tí a pè ní àǹfààní ọ̀tun pẹ̀lú ọmọ bàbá tíṣà títí dìgbà náà ẹ máa yáṣẹ́ o. Fresh FM Abẹ́òkúta one oh seven point nine Fresh FM one oh seven point nine Abẹ́òkúta. Fresh one oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. lagogo ń dún agogo èyí ó ń ṣèkéde fún tẹrú tọmọ ni o láti mú ọ̀rọ̀ àlàáfíà wá láti iléeṣẹ́ tórúkọ rẹ̀ ń jẹ́ Be Your Own Boss Enterprises àkòrí atótónu wọn ó dá lórí bí ìdẹ̀rùn yóò ṣe bá tẹrú tọmọ lórílẹ̀‐èdè Nàìjíríà àgàgà nírú àkókò tí ètò ọrọ̀ ajé tó ti ń dẹnu kọlẹ̀ lọ díẹ̀díẹ̀ àwọn àgbàbọ̀ wọn ní ọ̀nà kan ò wọ́jà ló mú olùkọ́ni tó tún fi ń dọ́gbọ́n láti máa lọ rè ṣiṣẹ́ àgbẹ̀ lọ́nà oko bẹ́yàn bá dúró ṣègede sójú kan tí ó bá wá ọ̀nà míì tí owó yóò máa gbà wọlé fún un tó bá kàn jẹ́ orísun kan ṣoṣo péré ni àfojúsùn irú ẹni bẹ́ẹ̀ láti máa rówó tàbí rẹ ẹni tí owó oṣù rẹ̀ kò wọ ọ̀ọ́dúnrún ẹgbẹ̀rún náírà three hundred thousand naira tàbí igba náírà two hundred thousand naira lóṣooṣù tí ó sì ní ètò kankan gbòógì lórí rẹ̀ ju pé kájẹ káràkàmù lọ lórí owó tó ń wọlé tí ò sí ẹ̀sùn kankan lẹ́yìn àpò ẹ̀. Ah! irú ẹni bẹ́ẹ̀ kò ní pẹ́ máa ní ìṣòro owó náà lórí owó ilé sísan lórí ọmọ àti láti bú àwọn bùkátà àwọn ẹbí rẹ̀ pàápàá àfikọ́lọ́run àṣẹ̀dá ó gbọ́n àyàn ni kéèyàn ó ní ọ̀nà bíi méjì mẹ́ta tówó yóò máa gbà wọlé lójúmọ́ lójúmọ́ ojoojúmọ́ nìkan gbówó lérí bíi oúnjẹ owó epo tá à ń rà sọ́kọ̀ owó ayálégbé tí ọ̀bá tì nílé lórí owó iléèwé àwọn ọmọ àṣàgbélé ayé náà ni gbọ́ mi dáadáa o tó bá wà nínú ẹni tó jẹ́ pé owó tó ń ná lójúmọ́ ó ti kọjá owó tó ń gbà lóṣù tàbí tó ń rí lójúmọ́ lẹ́nu iṣẹ́ rẹ̀ òun láti yẹra rẹ̀ wò kí ọjọ́ àti ṣe rí nínú ayé kó tó lọ. ìdí gan nìyí tí iléeṣẹ́ tí àdìpé lórúkọ rẹ̀ ń jẹ́ Be Your Own Boss Enterprises ṣe wà láti gbé ìdánilẹ́kọ̀ọ́ alágbára yìí jáde ó kàwé ni ó kódà bó kàwé oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù àgàgà àwọn ènìyàn tó fẹ́ ní ọ̀nà mìíràn tó wọ́n máa gbà wọlé láti gbégbé ayé ìdẹ̀rùn nínú ọdún tuntun twenty twenty one òkèèrè ó mà ló lójú jíjìn tí mẹ́kún sùn ìdánilẹ́kọ̀ọ́ yìí ṣe pàtàkì ó nítorí àǹfààní tó wà níbẹ̀ láti fi hàn àwọn ènìyàn wípé ó jẹ́ ọ̀nà sí orísun ìbùkún ààyè ìbùkún nínú ọdún twenty twenty one ṣẹ̀bẹ́ tó máa mọ iye wúrà làátà fún. owó ìdánilẹ́kọ̀ọ́ ten thousand naira péré ni ten thousand naira. owó tí ọ̀pọ̀ ènìyàn fi ń ṣe fàájì lásán tí ó sì sí èrè kankan ṣùgbọ́n àǹfààní kan ṣí sílẹ̀ o èèyàn mẹ́wàá àkọ́kọ́ tó bá kọ́kọ́ mórí wọlé. ẹgbẹ̀rún márùn-ún five thousand naira. tàbí tó bá kọ́kọ́ san owó fọ́ọ̀mù láti di ọmọ ẹgbẹ́ wa. njọ sátidé láago mọ́kànlá àárọ̀ ọjọ́ sátidé. òun láṣẹ̀dánilẹ́kọ̀ọ́ yìí ṣùgbọ́n ṣeéṣe kó wà lẹ́nu iṣẹ́ ọba kó má ráàyè wá tàbí wípé ọ̀nà rẹ jìn ṣùgbọ́n ìwọ tó bá fẹ́ jàǹfààní tí iléeṣẹ́ yìí gbé kalẹ̀ a máa tún ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí bákan náà lórí whatsapp àti zoom tirúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá sì ti sanwó ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ dandan ni o a sẹ́ndì whatsapp nọ́mbà wa sí irú onítọ̀hún a sì fi àdírẹ́sì rẹ̀ sórí whatsapp iléeṣẹ́ wa. ẹ ó sì gba ìdánilẹ́kọ̀ọ́ tiyín ní aago méje alẹ́ ní ìjọ sátidé lórí whatsapp. ìwọ sá ti pè láti gba account number tó o bá fẹ́ wà lára àwọn tó nífẹ̀ẹ́ sí i. tẹ́ni kò tètè darapọ̀ pẹ̀lú five thousand naira dípò ten thousand naira. a béèrè ọ̀nà kì í ṣìnà fún ìjúwe àti ìbéèrè ọ̀nà. ẹ pè mr owóyẹmí sórí nọ́mbà yìí zero eight one four seven four eight seven five six one zero eight one four seven four eight seven five six one. nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí òun ló ti mú tó yẹ kó o máa ṣe nínú ọdún twenty twenty one tó sì máa gbé ìgbé ayé ìdẹ̀rùn nínú ètò ìsúná rẹ nínú ọdún tuntun ètò yìí la pè ní operation and daily income for life ó jẹ́ ọ̀nà láti máa rí owó lóòrèkóòrè nípasẹ̀ àwọn ohun tí a kò lè má lò lójoojúmọ́ tàbí mú lọ sẹ́nu lójoojúmọ́ pàbàbàrè tó fi yàtọ̀ ni pé ọjọ́ tó bá darapọ̀ gan-an nílé iṣẹ́ yìí yóò ti gbé ohun tó ju owó tó fi darapọ̀ lọ fún onítọ̀hún lójú ẹsẹ̀. ilé iṣẹ́ yìí ní àjọṣepọ̀ tó gúnmọ̀ pẹ̀lú àwọn báńkì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà eléyìí jẹ́ kó rọrùn fún àwọn ọmọ ẹgbẹ́ láti gba owó nípasẹ̀ báńkì wọn kò ṣeé dúró wo wá gbọ́ o kí owó yìí ó tó wọnú àkáǹtì rẹ ìjọba orílẹ̀-èdè yìí yóò yọ tax lórí owó ẹ̀ èyí túmọ̀ sí pé ó fi èèyàn lọ́kàn balẹ̀ ní this is not poison scheme it is not online business and it is not sogundogoji gbogbo ènìyàn ló lè jàǹfààní ẹ̀. láago mọ́kànlá àárọ̀ ọjọ́ sátidé nídánilẹ́kọ̀ọ́ yóò wáyé nígbà tí àwọn tí ò lè ráàyè wá yóò gba ìdánilẹ́kọ̀ọ́ tiwọn lórí whatsapp ní aago méje alẹ́ lọ́jọ́ sátidé bákan náà. má gbàgbé o. ẹni mẹ́wàá àkọ́kọ́ five thousand naira dípò ten thousand naira. láti dán ọmọ ẹgbẹ́. ẹ pè mr owóyẹmí sórí nọ́mbà yìí zero eight one four seven four eight seven five six one zero eight one four seven.